الدعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpèdúdó tí ó máa dé sí ti gbọ̀n yín nìkànnì yìí one oh seven point nine fm ní déédéé aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ní bàbá wa àgbà ṣàmùsùnfẹ́ ìṣètò bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dàá rẹ̀ lọ́ máa bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gbọ̀nmọ́kì àwọn afáwà àgbà tí wọ́n máa fáwà sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abdulọ́rẹ́ muhammad awal tí wọ́n jẹ́ imam da'watul haqqi sẹ́fẹ̀mà tìlẹ́mẹ́ adáàkúta ẹ̀ máa bá wa ká lọ. bismillah alhamdulillah wasalaatu wasalaam ala al rahmatan lil alamin wa ala alihi wa ashabihi. وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا يا داف مولون الحمد لله يا لكم على رسيات رفوع فواقبا ونواسي أقبايي أن تشتون جبه wọ́n ni ànábíwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ́nà sí ọ̀pọ̀ ilẹ̀yìn ànábí kò sí. Màdá na kúlù ànìlẹ̀ àbí Bíl Mustapha. Àwọn àbí ọlọ́run kíjọ kó bá ọjọ́ ní sí àwọn sọ́nà. Muhammadu lẹ́la àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ àti gbogbo ẹni tí ó bá gbà fún títẹ̀lé títí di ọjọ́ ẹ̀san. akí ẹ̀yàn wáyá wa àti bákan náà lónìí ibi ìdánilẹ́kọ̀ọ́ ilé tí a ń ṣe báyìí lójoojúmọ́ náà bá san àwọn ọmọ yàwá tí wọ́n san owó ètò yìí ní ẹ̀sán dáadáa iṣẹ́ ńlá ni wọ́n ṣe o àbúrò ni irun mú lówó ṣòro pàtó ṣùgbọ́n ní tọ́lọ̀ ń bá bùkún bá lè na ó lẹ́yẹ ká ṣàdúrà ọlọ́kùnrin ṣàbà san ní ẹ̀sán dáadáa bàbá tí àwọn bàbá tí wọ́n fi iná sọrí wọn. lónìí kó tó di pé a sáré bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ní sánsan ìfẹ́ afẹ́ bára wa sọ lónìí títí kí a fẹ́ gbójú wo àwọn tí ó jẹ́ kíkọ́ máa ń bà rẹ̀ jẹ́ kí wọ́n bá ṣe wọ́n. àwọn nǹkan náà ń ṣe ohun tí ó pọ̀ rẹpẹtẹ kákan sáré mọ̀ wọ́n ní káàdì jìnnà sí wọn. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ náà ni al-akl wa hamdan kí yẹn máa máa jẹ àti kí yẹn máa máa mú lọ́sàn-án àwẹ̀ tí yẹn bá ṣẹlẹ̀ àwẹ̀ ẹ ti bàjẹ́ o má jà fi jíjẹ mímu ṣeré pa tó tí yẹn bá ṣẹlẹ̀ àwẹ̀ ẹ ti bàjẹ́ àbíkẹ́ kí yẹn máa máa gba abẹ́rẹ́ tí ò ní jẹ́ kí dé pani àwọn injection kan wà tó bá fún yàn kò ní jẹ́ kí á replace jíjẹ àti mímu àbí drip tí ò ní jẹ́ kí dé pààyàn àbí kí òǹgbẹ gbẹ̀yàn tí yẹn bá ti gbárò eléyìí àwẹ̀ ẹ ti bàjẹ́ tó ti ṣiṣẹ́ oúnjẹ lára rẹ̀ ṣùgbọ́n ní tí a sọ pé ọ̀rẹ́ wa gbàbílẹ̀ míì fún ìlera míì lára tí ò bá ti ṣe kó dínà kẹgbẹ́ pákó gbẹgbẹ́ eléyìí ò bà rẹ̀ jẹ́. àbákan náà lára ohun tó tún bà rẹ̀ jẹ́ tí a gbọ́dọ̀ tún tètè kíyèsí ara lásìkò yìí wọn náà ni victim náà kéèyàn máa máa máa lọ fa nǹkan ń di ọmọ lára ọkùnrin kéèyàn máa lọ jẹ́ ká rò ń charge ibi tó fi máa wá di nǹkan ń di ọmọ lára wá ń dalẹ̀ lára ẹ̀ ìta ń pè ní kíyàn masturbate ẹ̀ tíyàn bá ti ṣe léyìí àwẹ̀ ti bàjẹ́ tó bá ti di pé nǹkan yẹn wálẹ̀ lára bákan náà ni ohun tí ó máa ń bá àwẹ̀ jẹ́ ni kíyàn mọ̀ ọ́n mọ̀ máa lọ wá èébì tó bá ti èébì kan gbéyàn tó wá èèyàn aṣọ náà máa bá àwẹ̀ lọ ní àwẹ̀ ò bàjẹ́ bákan náà tíyàn bá wà lọ́wọ́ bá ṣe wà lókun àwẹ̀ yìí tíyàn wà lọ ń sọ wípé Islam yìí ta ti ṣe ìṣe náà ló ń jóun ẹ ti ẹ̀rí gbàtọ̀rọ̀ kòrónà bẹ̀rẹ̀ ọjọ́ méje lòun fọ́lọ́hún kú tí ọba ti kó kún lẹ̀ wọn ò ní sìn mọ́ ọba tí òwá kó kúrò lẹ̀ báyìí wọn ò ti àṣẹ sílámù mọ́ à tí wọn bá ti sọ̀rọ̀ eléyìí nǹkan èèyàn kì í fi ń ṣàwàdà òun ṣe eré ni o pẹ̀lú tani àbí aláhi ayé àti ikún tó tẹ̀sí àdúrún tí bá fi gbólóhùn kófòrò ṣeré ó ti sọ̀rọ̀ rẹ̀ di kẹfẹ́ nígbà níyàwó rẹ̀ ti bàjẹ́ bákan náà Bàbá òun ṣe ní ìdí ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ dì. Ó ti bàjẹ́ wọn ti láwẹ̀ lónìí ní àní láníyàn bẹ́ẹ̀ kún wọn láwẹ̀. Ó ti fàníyàn rẹ̀ sami ti iṣẹ́ wa ara rẹ̀. Ilé ìjẹ́ díẹ̀ nínú àwọn tó yẹ kí á mọ̀ nípa báwẹ̀ ṣe ń lọ. Ìṣùgbọ́n aláwẹ̀ wẹ̀ kò bàwẹ̀ jẹ́ o. Aláwẹ̀ ẹnu pákó kò bàwẹ̀ jẹ́ o. Kí ìgbà ti dí tọ́ rẹ̀ mi. Aláwẹ̀ ó wà nínú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀. Wọ́n á ń oúnjẹ ó gbóòórùn oúnjẹ àbí àwọn èèyàn gbóòórùn oúnjẹ táwọn dìjà láàrẹ̀ gbogbo eléyìí kò ń ṣe ohun tí ó ba ààrẹ jẹ́ kẹ́kẹ́lẹ́ yìí wà dáadáa ṣùgbọ́n yẹ ká bọ́ sílẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa tòun ní sàn-án àwa mùsùlùmí àwa náà ọbọ̀ ṣe ń lọ lásìkò yìí kò sẹ́ni tí ó ṣe àwọn kó má jẹ́ kí n kí ìdá kan wá ni. ṣé mo pẹ́ yín jẹun nílé tí ẹ̀yin mu wàláhì àwọn èèyàn kan wà wọn tó pé bí wọ́n ṣe ń rí jẹrìmù náà tẹ́lẹ̀ ìwọ̀nba jíjáde ṣùkókò jọ́njọ́n yìí náà ló ń jókòó fa ìjẹ̀mú wọn tọ́lọ́wọ́n bá ń lò fún wọn. àìwá lè jáde àìlè ṣe iṣẹ́ àìlè tajà àìrí kan ṣe kan ó ti wá ń jẹ́ kí ebi pa ìmọ̀ye ọ̀gọ̀rọ̀ èèyàn. ìsìláàmù dẹ̀ pè wá síbi káwa má lùlù bámbám láyó àwa òkú mọ̀ pé bí nǹkan nìkan èèwọ̀ ni kíyàn nírú ilé ilé àti tí ó kásáré mú àyà yìí wá ká fi pa mùsùlùmí káàkiri bí ta ti ń gbọ́ wa pé islam wá béèrè fún ìtọrẹ àánú ìṣàánú àwọn èèyàn ìjú àwọn èèyàn nínú nínú táwa ní kí lọ́lọ́wọ́n bá sọ nínú alukur'an. wala yahsabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi huwa khayran lahum ọlọ́run ní kí àwọn tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n ná kọ́ má rò pa ohun táwọn ń ṣe yìí kọ́ má rò pé nǹkan rẹ̀ ní fáwọn o. bal huwa sharrun lahum. ọlọ́run ọba ní aburú ní fún wọn o ní tí wọ́n ń ṣe yìí tí ò dáa ni o. bal huwa sharrun lahum. ìṣètí tí wọ́n ń ṣe tí wọ́n ní tí wọ́n ná yìí ìṣètí tí ò dáa ni o. ayàtà ń kà yìí one three past one eighty. ولا العمران يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله خيرا لهم ẹ̀wọ̀n tọ́lọ̀ tọ́lọ̀ ọba ló ń bì í ó ní ń kún ọlọ́run ọba fún wọn ma آتاهم الله من فضله ń tẹ̀mí ọlọ́run ọba fún yín nínú ọlá ọlọ́run ló ní owó ó kàn fún ẹ̀yin ni ọlọ́run ló ní ọlá kàn fún ẹ̀yin ni ọlọ́run ló ní ìmọ̀ ó kàn fún ẹ̀yin ni gbogbo ń tọ́lọ ń bá fún èèyàn kí èèyàn má rò pé òun lòun ní. huwa sharrun àwọn tí wọ́n ṣèṣe sí ìṣesí tí wọ́n ṣe yìí nǹkan burúkú ni fún wọn. sayutawaquna ma ba'ilu bihi bal huwa sharrun lahum. ìṣesí ká ní ká má na kẹ́yìn ya akágàn ìṣesí tí ò dáa kẹ́yìn ya kà ẹ̀ríngbà tára ayé dájú tí wọ́n ní tí wọ́n ná ó wá ń mára ayé rántí èrò ọ̀run tó ní tóun ná tó ti lọ àwọn yẹn wá ní àkáná sí kòkòrò náà àkáná gbẹ́lá wà láyé ní ah in fact ṣe a máa gbóúnjẹ káàkiri báyìí àwọn mí náà ń ná lásìkò ṣùgbọ́n kárí ní pọ̀jù tí wọ́n ń ná. Àwọn nínú ọ̀nà ibi tí wọ́n fi ránṣẹ́ sí pẹ̀lú yẹ kí wọ́n fi ránṣẹ́ sí. Bal huwa sharrun lahum sayutawwaquna ma bakhilu bihi yawmal qiyamah. Ọlọ́run ni gbogbo ẹni tó ní báyìí tí ò ná tí ò ná yìí a di ọ̀ràn sí lọ́rùn jẹ́ fún ẹ̀lẹ́kẹ̀yàmà. walillahi mirasu samawati wal ard. ọlọ́ni ẹ̀ ní kankan òun ọlọ́run ọba lòun jogún sánmà àtìlẹ̀ òun òun ní gbogbo ayé òun ní wá àtìkúta ní. bima ta'maluna khabir. ọlọ́ni gbogbo ń ta agbáyé ṣe wọ́n fún wa ní Suratu Muhammad. Ọlọ́run tún jẹ́ ká mọ̀ bẹ̀ pé Aya 38, Zúrọ̀tù Muhammad. Àǹtún haúlá ìtúdà àrùnà lè tó fi kò fi sàbí lílá. Ọlọ́run tún béèrè wípé ṣẹ́yìn èèyàn yìí, àwọn èèyàn ń pè, táwọn èèyàn ń sọ fún, tí gbogbo ara yé wí fún táwọn afá ń ṣe wà sí. lìtọ́ fi kú fi sábìlìlá. ẹ kíra ń kó rere tí wọ́n ń béèrè lọ́wọ́ tí wọ́n ní kẹ́ wá ná sójú ọ̀nà tọ́lọ́hún ẹlòmíì ò rẹ́ni kírun ẹlòmíì ní kò rẹ́ni béèrè lọ́wọ́ ọ̀hún ẹlòmíì ní àwọn ó tún fún àwọn èèyàn ṣe lọ́nà àwọn òfẹ́ o owó ẹ̀ ò mọ kọ́ ọba rẹ̀ sí o. lìtọ́ fi kú fi sábìlìlá. wọ́n ń kẹra oúnjẹ lásìkò ìfàmì ìyà. wàmí nǹkan máa ń yọ̀bẹ̀ kọ́lé. wá rí nínú yín tó ní tí ò ná tó ń ṣàún wàmí nǹkan máa ń yọ̀bẹ̀ kọ́lé. a rí nínú yín tó yẹ pé tó bá kàn rọ̀ kó náà ń ṣe lóun náà ṣe lóun náà tó ń parọ́ mọ́ pé àsìkò yìí ní agbára kò lágbára lọ́dọ̀ tiẹ̀ o kò lágbára lọ́dọ̀ tiẹ̀ o Allah ya'lamu man khalaqa wọ́n wà láfún ìfọlọ́kọ̀ bí. tó lọ́n tó dáwọ̀ máa wẹ̀ dá tó ń فمن يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه ọlọ́run ẹni tó ń bá ní lọ́wọ́ lásìkò ìjọ náà ó ń ṣe àwọn orò pé òun ṣe àwọn fáwọn èèyàn ó ń ṣan fúnra ara ẹ̀ ní nígbà tí yóò bá náà kò lè gbọ́ládà. Wallahu al-ghaniyyu wa antumul fuqara. ẹni tí ò ná ẹni tí ò ná ọ̀nà ò ní iṣẹ́ àná kò ní gba jazakumullahu khayra kò ní gba kò ní tán lọ́wọ́ yín o. Ànígbà ọlọ́wọ́ máa pèsè sí fún yín ọkọ ní ìgbàrú ẹ̀. Ìgbà tó bá ná náà náà òyìn aṣàdúrà fún. Wallahu al-ghaniyyu wa Ẹ bẹ́tà àwọn Yorùbá náà ní olówó máa kú sí kòtò, máa kú sí gbígbélé. Wọ́n ní ìta jẹ́nu owó rẹ̀ ni Ẹ wojú yẹn máa Ọ̀ntùmù lè fòkọ́rọ́. Ó wá dangrèdì gbogbo ẹni tó rò kún lówó lọ́wọ́ tí ò ná. Ó dangrèdì gbogbo ẹni tó rò kọ́ lọ́rọ̀ lòun táwọn èèyàn jẹ́ lára ẹ̀. Wọ́n ń tẹ̀tẹ̀ wọ́n láwù. Ọlọ́lá ìlú ni wọ́n ń tẹ̀tẹ̀ wọ́n láwù. Yóò sábẹ̀ kí lè kọ́ ọ́ máa ná kọ́ ìrọ̀kùn. Ọlọ́run ní sẹ́yìn bá ní sẹ́yìn bá tẹ̀tẹ̀ bá lẹ̀ ní ná ṣe bá yaun bẹ́ẹ̀ ṣe yaun yìí. ebi òkun nítorí ẹ̀ka àwọn aráàlú ẹ̀mọ investment ẹlòmíì tẹlòmíì ní ẹ̀mọ tó word irú àsìkò yìí kódà ó lè tàǹkánù kan ní ẹ kó o fi gbọ́ àwọn èèyàn àbí tí wọn náà bá kú ọ̀la ilé òní kí ni nǹkan yìí fẹ́ wúlò fún. wà á tètè wọn lọ yẹ sábẹ dílé kan mọ̀nà bọ́yọ̀ kan. ọlọ́run ní sẹ́ bá tẹ́lẹ̀ ní nná nínú tẹ́ ẹni fi ṣètò ọlọ́run ọlọ́run náà fún àwọn ẹlòmíì rọ́pò yín. ọmọ aláya kò nù àmsàlà kan. àwọn yẹn wà ní yàyà kuyarú ìtẹ̀yìn yàyà àwọn ajẹ́ni tó ní tó ń ná wa tì í sẹ́mọ̀ kúrò ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìsìn náà ẹ̀ náà wo àwọn èèyàn tí wọ́n ń ná ní ìsìn wọn tí wọ́n ń ná lásìkò yìí wọn ní tó àìmọye lòmí tó ní tí ò ná. wà á ní abí ìhòrò ìrọ̀tà ọtí ọlọ́run á ní ọ̀páàlà kọ́là nàbí yòsànlọ́lọ́ alẹ́ ìwàsàlámà. ẹjẹ́ fàkìtẹ́lẹ̀ náà kó ń lẹ̀kùn tòní. àmín ìyàwó mi. Abu Hurairah ní àtàbí sọ wípé ó ní gbogbo ọjọ́ tílẹ̀ bá ń mọ́ báyìí gbogbo ọjọ́ tílẹ̀ bá ń mọ́ ìdásílẹ̀ láyé ọlọ́run aṣọ màlẹ́kà méje kan kalẹ̀ sáyé ìgbàkà mọ́lápọ̀ alákọ̀ọ́kọ́ máa sọ wípé ah, gbogbo ẹni náwó náwó ẹ máa kúrò lé o Ẹ̀kan tí mọ́lákùnrin máa máa wí látàrí lójoojúmọ́. Àti mo fi kọ́ ní kọ́lá fa. Mọ̀lẹ́kà ló máa ń ṣàdúrà fẹ́yìn kì í sí ṣàgbéyàn nìkan. A ní ọlọ́run bá mi pọ̀pọ̀rọ́ kò fún mi tó ń bá yìí. Ẹni tó ní tó ń ná ìbá mi pọ̀pọ̀rọ́ kò fún. Wọ́yẹ kú ló lè àkàrò. Mọ́lẹ́kà ẹ̀yẹ kejì náà máa ní. Allahumma àti mo mú bá mi fi parun sínú kí ẹni tó ní tí ò ná. Àgbà náà tó الله سبحانه سنون سبحانك اللهم سبحانك لا إله إلا أنت وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa òun náà ní zero eight zero thirty five